bí ẹ ṣe ń ka ìròyìn yìí inú ìbẹ̀rùbojo àti àdúrà ńlá ìlọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n wà fún gómìnà ìpínlẹ̀ Ondo tó tó jẹ́ alága ogun àwọn gómìnà ilẹ̀ Yorùbá èèyàn arákùnrin Rotimi Akeredolu nítorí tí wọ́n ní àlàáfíà jìnnà sí bàbá náà tí ara ẹ̀ kò yá rárá kódà wọ́n ní agídí ìlú fi ń ṣiṣẹ́ ìjọba o tí wọ́n sì ní àìsàn kánsà inú ẹ̀jẹ̀ táwọn olóyìnbó ń pè ní leukemia ìlú ń ṣe é tó ń dà á láàmú gidigidi ìṣe ìròyìn mọ́ pé ara Kérédolú kò fi bẹ́ẹ̀ yá dáadáa láti bí ọdún díẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ni gómìnà fún rẹ̀ ó ti jẹ́wọ́ lọ́dún tó kọjá pé ara òun kò yá lóòótọ́ ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn yóò mọ̀ pé ìlera bàbá náà ó ti kọjá nǹkan tí wọ́n ń sọ ní àsìkò tí ìyàwó ẹ̀ arábìnrin Betty Akérédolú pariwo àmúgbálẹ́gbẹ̀ẹ́ obìnrin ọkọ ẹ̀ kan Bùnmi Adémọ́sùn tó lóun fura sí pé ó ń yan ọkùnrin lálẹ́ tó pariwo ẹ̀ síta pé ó ń fún ọkùnrin ní àgbo kan mu àti pé ó fẹ́ fi àgbo náà pa ọkùnrin ni kó lè di igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo lẹ́yìn tí ọkùnrin bá ti kú ṣá o ìròyìn tó jáde lọ́sẹ̀ tó kọjá yìí ni pé ìlera Akérédolú kò tíì sí yàtọ̀ níbẹ̀ kódà wọn ní kò tiẹ̀ ráyè ṣèjọba dáadáa mọ́ tí wọ́n sì lọ rọra ń ìlera ẹ̀ ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tiẹ̀ gbọ́ pé níbi tí ìlera Akérédolú kò ṣe dáadáa dé ìdí ẹ̀ gan-an ni kò ṣe lọ síbi ayẹyẹ ìbúra ààrẹ bọ́lá tinubu tó wáyé làbújá lọ́sẹ̀ tó kọjá yìí nítorí pé wọ́n ní ó wu akérèdọ́lù púpọ̀ láti wà níbi ayẹyẹ ìbúra náà nítorí pé ó fi tọkàntọkàn ṣiṣẹ́ fún aṣíwájú tinubu lásìkò ètò ìdìbò ṣùgbọ́n ìlera ẹ̀ kò jẹ́ kí bàbá náà lè jáde dáadáa kódà wọ́n ní nígbà tí ìlera ẹ̀ tí kò ṣe dáadáa bàbá náà ní ilé kan sí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì gba ibẹ̀ lọ láti ráyè fún ara ẹ̀ nísinmi káwọn èèyàn kó má bàa dá láàmú ṣùgbọ́n o agbẹnusọ akérédolú ọ̀gbẹ́ni Richard Ọlábọ̀dé ní kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ ó ní kókó lára ọta ogun ọ̀gá òun le ṣùgbọ́n o àwọn tó súnmọ́ akérédolú tí wọ́n mọ̀ dáadáa tí wọ́n rí bí ìlera ẹ̀ ṣe rí ni wọ́n ń sọ wípé nǹkan ṣe bàbá náà àti kí kí gbogbo ọmọ Yorùbá tòótọ́ kan kún fún àdúrà kí Olúwa kó fún akérédolú ní okun àti agbára kó bá a kó fún un ní àlàáfíà pípé kó má jẹ́ kí aburú kankan ṣe é bẹ́ẹ̀ làwọn kan sọ pé Akérédolú kó pariwo síta fún àwọn tó bá lè fi ewé àti egbò tó lè fi tọ́jú ẹ dípò ó kàn máa jẹ ìrora lábẹ́lẹ̀ lọ́wọ́ àwọn oògùn òyìnbó